èmi ni ẹ̀gbọ́n àyànwọlá olúwabámiṣé tí awakọ̀ BRT tó gbé àbúrò ẹ̀ tán dẹ̀ lọ pa tó yọ nǹkan ojú ara rẹ̀ àyànwọlá olúwabámiṣé jẹ́ ọmọ dáadáa akíkanjú ọmọ aláwàdà ọmọ tó jẹ́ pé ó máa ó wà tolerant gbogbo èèyàn ló máa ń fẹ́ rí tí Bámiṣé bá wo àdúgbò kan lénìí gbogbo àdúgbò yẹn ló máa mọ̀ pé èèyàn kan wọ inú bẹ̀ nítorí pé kí ni tó bá ń rọ́mọdé good afternoon how are you my baby tó bá rí àgbàlagbà á kí àgbàlagbà pẹ̀lú ẹ̀rín àti ọ̀yàyà ni wọ́n sì fọmọ ń dá wa lóró báyìí mi ò mọ nǹkan tó dé tí wọ́n fi wò ó pé bá mi ṣe ni ó yẹ kí wọ́n fi dá ẹbí ẹ̀ lóró àwọn ẹbí ẹ̀ nìkọ́kọ́ o àtọ̀rẹ́ àtàrà kì í ṣe kẹ̀kẹ́ ìnàpẹ́pù ló gbé àbúrò mi o kì í ṣe dánfò o BRT ni o ní ìgbà tí mọ́tò ìjọba ò bá ṣe é wọ̀ fún wa àwa tí a jẹ́ aráàlú ṣé mọ́tò ni. lọ́kàn máa lè balẹ̀ nínú ẹ̀ ni mi ò wọnú mọ́tò yẹn rí o ṣùgbọ́n mo máa ń rí àwọn èèyàn tó bá wọ̀ àwọn míì á ti máa sùn láàárọ̀ kùtùkùtù tán lọ bí iṣẹ́ torí ọkàn wọn balẹ̀ tó bá ń padà sílé àwọn míì á ti máa sùn nítorí ọkàn wọn balẹ̀ ni wọ́n ti wò ó pé àwọn wà lọ́wọ́ ìjọba kò séwu àṣé ewu ń bẹ ló ń kó ló ń gẹ́ ló ń gẹ́ ara rẹ̀ gan ewu ni kò màmá sí èèyàn mọ́ o. ní ìlú èkó láì kì í ṣe ní ìlú bòmí èkó àkété central of excellence ó ti wá di central of money ritual. mo fẹ́ kẹ́ ẹ sọ fún wa kí ló báwo lẹ́yìn. báwo lè ṣe gbọ́ sọ̀rọ̀ yẹn kí ni tó ṣẹlẹ̀ náà kí làwọn ìtẹ̀rìn ẹ sọ ní. ẹ ṣe ní ọjọ́ Sunday ní ọjọ́ sátidé mo jáde mo ṣàrí pé ara mi ò rí bó ṣe máa ń rí mọ́ inú mi ò dùn ìbànújẹ́ wà ọkàn mi láì ṣe pé mo bá yàn jà bí mo expect owó kan tó yẹ kó wọnú àkáǹtì mi nígbà tó máa fi di ọjọ́ Sunday ni mọ́ ìmí pè mí wọ́n ní ṣé mo ti rábúrò mi pé ṣábúrò mi ti dọ́dọ̀ mi ah, mo ní kò wá sọ́dọ̀ mi pé kò sí lọ́dọ̀ mi o ah, mo wá pe brọ́dà mi tí ọmọ yẹn dágbére níbi iṣẹ́ ọlọ́run mà ló ní kọ́ ọmọ yẹn dágbére o tó bá jẹ́ pọ́ ọmọ yẹn ò dágbére pọ̀dọ̀ ẹbí ló ń lọ àwọn ará ibi iṣẹ́ gan máa rò pé bòmí ló ń lọ ṣùgbọ́n ọmọ yẹn ò ń ṣe onírìnkùnrin ó dágbére pé òun lọ sí. Si ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi iye àyànwọlá olúwa pẹ̀lú mi chevron ló ti ń ṣiṣẹ́ àti chevron ni mọ́tò yẹn ti gbé ní àjà ó ń bọ̀ ní oṣòdì láti wọ ọkọ̀ ní èbútékọ̀ ibi tó máa ti lọ wọ ọkọ̀ ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi ní ẹgbẹ́dá ìdímù ni ẹ̀gbọ́n mi yẹn ń gbé. ìgbà tó wà nú ọkọ̀ torí pé eh, dráìbà ọkọ̀ yóò gbé èrò gẹ́gẹ́ bí information tí ó fún ọ̀rẹ́ ẹ̀ lórí voice call tó sẹ́ndì sí ó ní ìgbà tó wọnú mọ́tò yẹn dráìbà yẹn ní àárẹ̀ ìwọ nìkan ni mo máa gbé lọ. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọkùnrin sí obìnrin lóòótọ́ ọmọ yẹn ò fura ní pé páńpá òun ti fẹ́ já síná ṣùgbọ́n ìgbà tí àjà rẹ̀ bẹ̀rẹ̀ sí ní fura ó wá ń bá ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ ó mẹ́sàn pé òun bá sọ̀rọ̀ wá tiẹ̀ dúró ọ̀rẹ́ ṣé mọ́tò máa ń gbé èrò bí arútì ṣó máa ń gbé èrò láti àjà láti chevron lọ sí Òṣòdì ó wá ń sọ ó ní máì tí sọ fún àǹtí o ìyẹ ìkọ́nú àwọn ọ̀gá rẹ̀ níbi iṣẹ́ ní pé kó máì tí sọ fún ẹni yẹn o pé because tó bá sọ fún tí kankan ò wá padà ṣe òun mọ́ àǹtí yẹn máa ma fòun ṣe yẹ̀yẹ́ ni o wọ́n máa ma sọ ní pé ṣe bó dẹ̀ pé rẹ ládé èkó wọ́n á máa fòun ṣe yẹ̀yẹ́ láì ni pé àṣemọ̀ ènìyàn ní orí òyìnbó ọba òkè ló ta ọmọ yẹn lólobó ní pé ibi tó ń lọ yìí ò lè bọ́ ń bẹ̀ ṣùgbọ́n mo ṣetán àti gbèjà ẹjà torí ọlọ́run ló gbèjà ọmọ ìjà o tí ó fi capture mọ́tò yẹn nọ́mbà mọ́tò yẹn tẹ bá wo inú fídíò yẹn dáadáa ẹ máa rí pé gbogbo ẹ̀ ṣókùnkùn reflection iná àwọn mọ́tò tó kù ló lò láti fi capture nọ́mbà mọ́tò yẹn ọ̀rẹ́ ẹ̀ wá sọ fún pé kó bọ́lẹ̀ ọ̀rẹ́ ẹ̀ ní kó bọ́lẹ̀ ní inú mọ́tò yẹn ó wá sọ fún pé tóun bá dówó ro ṣòkì òun á bọ́lẹ̀ dírẹ́bà ọkọ̀ yìí ó gbé àwọn kan lẹ́bàá ọ̀nà ní ojú kan ni o tó túmọ̀ sí pé wọ́n jọ ń ṣiṣẹ́ ni wọ́n wọ inú ọkọ̀ ọmọ yẹn ti sọ bọ́ọ̀ rẹ̀ pé ó ti gbé àwọn kan pé ṣùgbọ́n tẹ́lẹ̀ ìgbà tó gbé wọn kan ń balẹ̀ ṣùgbọ́n ojú tóun wò nínú ọkọ̀ yìí àti ìṣesí wọn ọkọ̀ òun ò balẹ̀ mọ́ o ó dẹ̀ wá kọ sí orí fóònù ẹ̀ sítátọ̀sì ẹ̀ ní whatsapp ní pé ìwọ ọlọ́run ààbò ẹni mo nílò o nígbà tọmọ yìí ti fura ìbá pé àwa ta jẹ́ ẹbí rẹ̀ ṣùgbọ́n nínú voice ẹ̀ ó sọ pé òun ò ní káàdì tóun á fi pè ṣùgbọ́n ọmọ yẹn ní dátà ọlọ́run ọba tó bá fẹ́ gbèjà ẹni jà. Ja ò ní mọ ibi tọ́lọ́run fẹ́ gbà jàjà ẹ o ọmọ yẹn ò ní fóònù gidi tẹ́lẹ̀ o fóònù tó fi ṣe gbogbo rẹ́kọ̀dì ó ṣẹ̀ rà ni kódà san díẹ̀díẹ̀ ló rà àwọn Yorùbá máa ń pòwe kan wọ́n á ní kò sí ohun tí ó ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run tí ojú Ọlọ́run ò tó ewé kan ìjábọ́ lára igi kí ọba òkè má mọ̀ sí fóònù yẹn ta ló mọ̀ pé òun ló máa help ọmọ yẹn àlọ́la rí a ò rí àbọ̀ àyànwọlá olúwa bá mi ṣe o. níbo ni ìjíròrò wọn àti ọ̀rẹ́ yẹn níbo ni ó dúró sí kó tó wá di pé báwo lẹ́yìn ṣe gbọ́ báwo lẹ́yìn ṣe wá mọ̀ pé kọ̀kọ́ ṣe rẹ̀ ní ìgbà tí a máa mọ̀ bí ọjọ́ mẹ́ta mẹ́rin kan kí ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ ó fi fóònù ọ̀rẹ́ ẹ̀ tó bá sọ̀rọ̀ yìí ó fi pe àbúrò mi yí àbílẹ̀ mi àyànwọlá abégúndé olúwabámigbé ó fi pè é ó fi bá sọ̀rọ̀ ní ìgbà tí gbogbo nǹkan ìwà ṣẹlẹ̀ lọmọ yẹn wá rántí pé à ó máa pe ẹ̀gbọ́n ẹ̀ kan lórí fóònù mi bẹ́ẹ̀ ni nígbà tí kò rí kí bá mi ṣe pé òun mọ́ kò dẹ̀ gbé ìpè òun mọ́ meanwhile nígbà tí voice call tí ò rí reply àbúrò mi mọ́ ó wá pè é ohun tó gbọ́ wọ́n ṣe mistake píkì kọ́ yẹn ni ó lóun gbọ́ ohun ọkùnrin bí ìgbà tí wọ́n bá ń díráàgì fóònù yẹn mọ́ lọ́wọ́ lọ́wọ́ kan ṣá ó pe àbúrò mi Abégúndé Àyànwọlá olúwa bá mi gbé ní pé ṣó ti rábúrò mi ṣàbúrò mi ti délé ìyẹn ní kóun pelé nígbà tó yá wọn ò gbúrò rẹ̀ ọ̀rẹ́ ẹ̀ wá kégbe síta pé à pé kó má jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ẹnu mọ́tò yẹn òun ni o kó má jẹ́ pọ́ ti pàbúrò mi. alẹ́jọ́ yẹn jẹ́ a rí àwọn mọ̀lẹ́bí tó ń dìde tàbí ó fi ọjọ́ kejì kan tó bẹ̀rẹ̀ sí wà. ní ìgbà tí conversation àtọ̀rẹ́ ẹ̀ tẹ̀ mí lọ́wọ́ tó tẹ ẹbí lọ́wọ́ kíá lọ́gán ni mo dìde ní alẹ́ ọjọ́ Sunday yẹn ní nǹkan bíi six thirty seven kí n tó rí mọ́tò dé Òṣòdì ó pẹ́. mo dé Òṣòdì nǹkan eight or nine ní Akínpẹ̀lú police station mo lọ report wọ́n fún mi ní nọ́mbà human rights kan mo pè é ó ní wá bóun ní ọjọ́ Monday ní àárọ̀ Monday nígbà tí mo máa débẹ̀ arábìnrin fún ẹ̀tọ́ ọmọ ènìyàn yìí ó mú mi lọ bá ọ̀gá àwọn ọlọ́pàá kan ń bẹ̀ obìnrin ni mi ò mọrúkọ ẹ̀ ṣùgbọ́n ó lómi lára ó sì mú lára mo ní nǹkan báyìí nǹkan báyìí mo bá wá mo fi fídíò yẹn hàn ó ní kí kó sì dànù kí bọ́tà nu ọ́fíìsì òun rọ̀dọ̀rọ̀dọ̀ ọ̀rọ̀ ni mò ń sọ bẹ́ẹ̀ ni ní Akínpẹ̀lú police station yẹn ó ní rọ́ndọ̀rọ̀dàn ọ̀rọ̀ ni mò ń sọ ó ní báwo la ṣe mọ̀ pé kò bọ́lẹ̀ nínú mọ́tò yẹn pẹ̀lú gbogbo atótónu wa ó rọ́bìṣì wa ó ní kò kò kàn àwọn ká gba ibi tí ó ti ṣẹlẹ̀ lọ torí pé wọ́n ń gbé bọ̀ níbí ni kì í ṣe bí wọ́n ti gbé ọmọ yẹn tó gbé lọ sọ́hùn ní márùn ọkọ́ wọ́n wá ń dá wa rìbárìbò láìmọ̀ pọ́n ti dá ẹ̀mí àbúrò wa lé egbodò. àwọn ẹ̀gbọ́n mi lọ máa rọ̀kọ́ ní ọjọ́ Monday yẹn bí mo yẹ kúrò làkí pẹ̀lú mo gba támínà lọ a lọ támínà three lóṣòdì a sọ fún wọn gbà wá ọkọ̀ báyìí dírẹ́fà báyìí ọmọkùnrin kan wá dá wa dúró ó ní ká má wọrí òun ti mọ ẹni tí à ń sọ ó ní ká lọ jókòó pé kò ní pẹ́ dé pé aago méjì ọ̀sán ló máa ń wọṣẹ́ a dẹ̀ jókòó gẹ́gẹ́ bó ṣe sọ aago kan aago méjì nígbà tí aago méjì kọjá ìṣẹ̀dá bá mi ṣe ta torí kì í ṣe èmi ìṣẹ̀dá bá mi ṣe ló ta mí lólobó ní pé kí n lọ ṣe fídíò coverage bọ̀bọ̀n. mo ṣe fídíò coverage wọn pé mò ń ṣe fídíò òun ó ní ẹ òun ti pè nọ́mbà ò lọ ṣùgbọ́n kò ní pẹ́ dé bẹ́ẹ̀ ni ó lóun ni supervisor ibẹ̀ yẹ mo wá ń bí mo ní ṣe nọ́mbà tí ó wà nínú mọ́tò yẹn ṣóò náà ló máa ń wà níta ó ní nọ́mbà yẹn ní pé ẹyọ kan yẹn ni pé méjì ní Lagos State ọkàn mi balẹ̀ mo ní ṣe bọ̀bọ̀ ìwá síbi iṣẹ́ ní ọjọ́ Sunday ó ní kí ló kàn pẹ̀lú yẹn ó ṣà ń sọ rádaràda lẹ́nu ó tún wá lóun ti pè é ó ti gbàgbé pé òun sọ fún wa pé nọ́mbẹ ò lọ ó wá lóun pè ó sọ fún wa ó sọ fún òun pé òun ti ń bọ̀ ok ó ní kò ní pẹ́ dé a tún lọ jókòó aago méjì ààbọ̀ aago mẹ́ta mo gbéra lọ sí Akínpẹ̀lú padà police station mo ní kí àwọn ẹ̀gbọ́n mi máa wo bọ̀bọ́ yìí pé ara ń fu mí sí bọ̀bọ́ yìí pé bó ṣe ń ṣe yìí torí ibi tó jókòó sí yẹn ó pe lágbájá ó pe tàmẹ̀dù ibẹ̀ lára ti ń fu mí sí ṣùgbọ́n ara tó fu mí ò já sí asán o torí bí ó ṣe pòórá ní ibẹ̀ yẹ àmọ̀ tí ilẹ̀ fi ṣú àárí bí èmi àti yín ṣe ń sọ̀rọ̀ yìí mi ì tí fi ojú mi rí o mi ò mọ̀ bóyá àwọn ẹ̀gbọ́n mi ti rí o ṣùgbọ́n èmi mi ì tí fi ojú mi rí ṣùgbọ́n kí ló dé tí àwọn ọlọ́pàá pàǹtí tí wọn rí nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí ní kí amọ́sá kó tó di ìsìn yìí kí àwọn DSS tó san pa wọn sí rí ó ṣe jẹ́ pé ìgbà tí a rí òkú àbúrò mi ni wọ́n ṣẹ̀wá rí dírìvà ọkọ̀ yìí náà. kí ló ṣẹlẹ̀ nígbà tẹ́ lọ sí ọ́fíìsì àwọn. Eh, ọ̀gá prc. ìwà tá a débẹ̀ kí èmi fúnra mi tó wọlé ọ̀gá abámiṣe ìyẹ́ yìí tí gbogbo èèyàn mọ̀ sí ìyá abámiṣe tó ń pariwo ní orí íńtánẹ́ẹ̀tì pé mọ́tò tó fi gbé ọmọ òun lọ rèé àwọn lọ́kọ́kọ́ wọbẹ̀ kí wọ́n tó wọbẹ̀ náà. No ó take time ìgbà tí wọ́n ṣàmà wọbẹ̀ ibùdó tí wọ́n páàkì ọkọ̀ náà sí wọ́n rí ọkọ̀ náà ń bẹ̀ ṣùgbọ́n wọn ò fẹ́ kí wọ́n wọbẹ̀ o àwọn yẹn lọ ṣàgídí ń pa wọn fẹ́ lọ wo inú ibẹ̀ yẹn sẹ̀ bóyá ọkọ̀ náà wà ń bẹ̀ àbí wọn ò ní rí nígbà tí wọ́n rí tí wọ́n ṣe gbogbo ẹ̀ fídíò whatever tó ṣe wọ́n jáde ń bẹ̀ ìgbà tí a máa padà tí a fẹ́ lọ tẹ́ndà lẹ́tà fún wọn níbẹ̀ fún àbúrò wa tá à ń wá ìgbà yẹn àìtí ìgbọ̀npọ̀ ti kú àìtí ìgbọ̀npọ̀ wọ́n rí níbì kankan. wọ́n ti wà mú ẹnu gate bí ẹni tó fẹ́ wá jalè bí ọ̀daràn bí ọmọ ẹran wọn ò ṣe wá bí ẹni tí ó. wọ́n sọ òkú àbúrò mi bí ẹni tó sọ ilẹ̀ nù ta ló gbé òkú yẹn láti tí ti rí sí tí ẹ ti rí sí tó sọ sí yẹn. gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́ kó tó kú ẹ̀mí ṣì wà lára rẹ̀ ní ìgbà tí wọ́n rí níbẹ̀ ṣùgbọ́n wọ́n rí pé wọ́n ti yọ nǹkan ọmọbìnrin ẹ̀ wọ́n ti gé ojú ara ẹ̀ ṣùgbọ́n ẹ̀mí ṣì wà fún ọmọ yẹn ó wá kígbe fún ìrànwọ́ ṣùgbọ́n ta ló fẹ́ràn lọ́wọ́ èmi gan ti bá rí irú ẹ̀ mi ò ní lè ṣe ìrànlọ́wọ́ tó tó torí tó bá kú sí ọwọ́ mi wọ́n máa lémi ni mo pa mi ò bléèmù wọn o mi ò dá wọn lẹ́bi o ní pé wọn ò lè gbé e láti lọ rescue ẹ torí bó ṣe jásẹ̀ yìí náà ló ṣe máa jásẹ̀ sí wọn lọ́wọ́ ó dẹ̀ máa dọ̀ràn sí wọn lọ́rùn. lójú ayé àbúrò mi láti gé nǹkan ọmọbìnrin ẹ o ọmọ yẹn jẹ̀rora kú wọn ò yín lọ́rùn kí wọ́n tó ṣe mo fẹ́ justice fún àbúrò mi ìdájọ́ òdodo tó yè koro ẹni tí mo sọ pé mo ṣe fídíò ẹ̀ yìí mo fẹ́ kí wọ́n gba fóònù ẹ̀ kí wọ́n mú lọ sí bóyá MTN ló ń lò àbí nẹ́tíwọ̀kì kí nẹ́tíwọ̀kì tó bá ń lò kí wọ́n lọ ṣe thorough investigation kí ni ìdí tó fi kúrò ní àárín wa yẹn toró dá mi lójú pòun ló ta ọmọkùnrin yẹn ló lógbó ń pé a ti débẹ̀ tó fi dìde tó fi sá lọ torí wọ́n ní ọmọkùnrin yẹn wá sí ibi iṣẹ́ láti wá padà sí ibi iṣẹ́ láti wá ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí ojúṣe rẹ̀ gbogbo ayé ló ti ń gbọ́ pé dírẹ́fà sọ pé àtàkì ni ní pé wọ́n gbébọn sóun lórí àbí bí nǹkan òun ò mọ nǹkan tóun lè ṣe mọ́ òkè àgbà ṣùgbọ́n ìbéèrè mi rèé kí ló dé tí dírìvà yẹn ńgbà tí gbogbo ẹ ṣẹlẹ̀ ó sì ní ọkàn àti wa mọ́tò yẹn láti lọ páàkì ẹ̀ sí ọ́fíìsì ó ní ọkàn láti jẹun ní ọjọ́ Sunday ó ní ọkàn láti mu ní ọjọ́ Sunday pẹ̀lú àwọn ẹbí ẹ̀ ó ní ọkàn láti múra ibi iṣẹ́ padà láti bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe ń ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n kò ní ọkàn láti rìpọ́ọ̀tù pé nǹkan báyìí nǹkan nínú mọ́tò bọ̀bọ́ yìí láwọn tó ń ṣiṣẹ́ fún wọn àwọn èèyàn ńláńlá dẹ̀ ló ń ṣiṣẹ́ fún o wọ́n ní kó jókòó báyìí wọ́n ní kó fi ẹ̀yìn tì wọ́n láwọn wà lẹ́yìn rẹ̀ bí ike ṣùgbọ́n ọlọ́run wà lẹ́yìn àwa ju ike lọ o torí abiyamọ agbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ òun ni olúwa o lẹ́yìn ọlọ́run Muhammadu Buhari president nàìjíríà sanwó-olu gómìnà ìlú èkó ìpèníjà rèé o gọ́vnà sanwó-olu ẹ́ńsà sí lárí o àgbọ́ kankan báyìí mọ́ this case must not die down kéèsì yìí tí Àyànwọlá Olúwabámiṣẹ́ yìí kò gbọ́dọ̀ kú o. ẹ gbọ́dọ̀ wá nǹkan ṣe sí wọ́n gbọ́dọ̀ mú gbogbo àwọn tí ó wà nídìí ọ̀rọ̀ yìí o tí Sanwó-Olú ò bá lè ṣe President Muhammadu Buhari lè ṣe o kódà kí Sanwó-Olú mọ̀ nípa ẹ̀ ẹjọ́ ẹ bá wa dá ẹjọ́ ìbò ṣe yẹ bí ó ti ṣe tọ́. ọmọ ènìyàn ni kì í ṣe ọmọ ẹran nínú gbogbo àwa ọmọ tí àti ara àwọn òbí wa jáde láti àkọ́kọ́ dé orí bá mi ṣe ń bi tọ́lọ́run ràn wọ́n lọ́wọ́ dé ìpayẹyọ kan ṣoṣo ni àwọn òbí mi máa ń ní lórí wa rí o òun ni bóyá tí ó bá tẹ̀ díẹ̀ ìyá àti bàbá mi ò wá sí police station rí láti wá bẹ́ẹ̀lì kankan ni wá rí o wọn ò gbọ́ pé apààyàn àbájalè rí níbì kankan o a ní owó lọ́wọ́ o ṣùgbọ́n ìfọ̀kànbalẹ̀ wà fún wa nínú ẹbí wa o akíkanjú ni wá nínú ẹbí wa o five naira ten naira tá à ń rí tẹ́ wa lọ́rùn o akàwé mo ní àwọn ẹ̀gbọ́n tó yẹ kó ṣe yahoo náà àwa tá a jẹ́ obìnrin a ò fi nǹkan tọ́lọ́run fún wa láti fi wá jíjẹ mímu o à ń ṣiṣẹ́ èmi tí mò ń sọ̀rọ̀ yìí mo wá kẹ̀kẹ́ márúwárí láti fi wá jíjẹ mímu láti fi tọ́jú àwọn òbí mi I'm into fiberglass production now mo ṣe ìyẹn náà iṣẹ́ ọkùnrin ni òun ni mò ń ṣe lọ́wọ́ láti fi wá jíjẹ mímu fún ọjọ́ ìní ọ̀la tèmi àti tàwọn ọmọ ọmọ tí wọ́n pa yìí kò máa lọ ṣiṣẹ́ aṣẹ́wò láti fi wá jíjẹ mímu iṣẹ́ ọwọ́ rẹ̀ nítorí wọ́n ní àtẹ́lẹ̀ ọwọ́ ẹni ìtọ́ ní jẹ iṣẹ́ ọwọ́ rẹ̀ ló máa ń ṣe ó fẹ́ lọ ran ẹ̀gbọ́n mi lọ́wọ́ tíyàwó ẹ̀ ràn bí. Lagos State fi ìgbà kan lọ́wọ́ àwọn òbí mi. Lagos State fún àwọn òbí mi ní ìbànújẹ́ ọkàn lálẹ́ Lagos State jẹ́ kí ìyá mi fojú sunkún ọmọ Lagos State sọ òkò ìbànújẹ́ wọ́n sọ sínú ẹbí mi. jíjẹ bíbu lọmọ ìbá lọ o kò lọ bá boyfriend o tábà ní boyfriend ẹ ní pé nǹkan tó tó wọmọ jẹ ló pọnmọ tábà ní pé boyfriend ló fi ṣògùn owó Central of Excellence has now become Central of Money Ritual kidnapping Lagosians to those that we use them for money ritual. ẹ̀yin ọmọ Nàìjíríà gbogbo yín lẹ ti rí ojú mi àwọn ọ̀daràn tó rán ọmọkùnrin níṣẹ́ wọ́n ti mọ àdírẹ́sì àwọn òbí mi wọ́n ti rójú wọn wọ́n ti rí gbogbo fámìlì wa wọ́n lè fẹ́ ṣe wá lọ́ṣẹ́ o ẹ bá mi sọ fún wọn wọn gbọ́dọ̀ ṣe wá lọ́ṣẹ́ o ajá wọn ti gbé egungun ó sì ti dọ̀bálẹ̀ gbọ́dájá tí ìkọ̀kọ̀ bá ṣẹlẹ̀ sí èmi tàbí àwọn èèyàn mi Lagos State ti dáràn o. Lagos State rogo ẹ̀gbọ́n ọmọ yìí tí wọ́n bí Bámiṣé tẹ́lẹ̀ tí wọ́n sọ di last born ọ̀sán gangan ipò ìlóyún ló wà ọba òkè ìwọ ló ń dè tó ń tú àsìkò ìrọbí ọmọ yìí jẹ́ kó rọrùn fún o kómi má fọ́ kágbè má dànù kómi má dànù kágbè má fọ́ hospital ló wà báyìí lórí ọ̀rọ̀ àbúrò ẹ̀ kò lè sùn kò lè wó kò lè jẹ kò lè wó wọ́n ti sọ̀kò bànújẹ́ sínú ẹbí mi justice la fẹ́ o. We want justice. They should show that guy. A ní evidence yo, Tẹ bá rò pa ní evidence. Because individually, nǹkan tí àwọn pàǹtí láwọn ò lè tí wọ́n rí ṣe lásìkò àwa ṣe o. Torí to bá yẹ pé àgbé a ìgbésẹ̀ tá a gbé yìí ni ọ̀rọ̀ yóò ní rí báyìí o ó kàn máa kú gbé ni o atraki nọ́mbà dráìvà wèrè tó sọ ní pé wọ́n threaten òun òun ò mọ̀ nǹkan tóun lè ṣe bóyá ó rò pé ọ̀dẹ̀ ló ń bá sọ̀rọ̀ atraki nọ́mbà òun àti bámiṣe tòsí ibì kan náà ni wọ́n jọ wà o individually la ṣe ìyẹn. mi sọ fún àtòun àtàwọn tí wọ́n ránṣẹ́ tí wọ́n jọ ń kùkù ẹ̀ ní pé kí wọ́n mọ nǹkan tí wọ́n fẹ́ sọ o gbogbo details lánìí o àkọ́ máa pariwo o onírọ́ ló máa sọ pé ẹlẹ́rìí òun ṣẹ̀ kú ni o ẹ̀rí wà o ẹ̀rí wà nínú BRT yìí nígbà táwọn èèyàn mi wọbẹ̀ èèyàn kan nínú àwọn wọ́kà yẹn ó ní àá mọ́tò yìí again ó túmọ̀ sí pé wọ́n ti ń ṣe tipẹ́tipẹ́ but ọjọ́ gbogbo ní tolè ọjọ́ kan òun ní